إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيغ عنها إلا هالك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 من تركه من جبار فصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تسير به الأقوال ولا تلتفت به الأمثلة

بربنا أحدا قال به صدق ومن عمل به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في وعلمنا تأويل كتابك عن الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حالة النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ṣèjìlá sẹ́ndì wọn àdìpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àdìpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run aláàbà tí ọlẹ́tọ̀ sí ọpẹ́ ọbẹ̀ lẹ́yìn alágbára lórí gbogbo ẹ̀dá tó tó fẹ́ wa kù bí aṣòkúta wà yìí kìí kú sí mímọ̀ ṣe wa ọba ntọ́lọ́ ọba àlejòlá ọba ntìfẹ́ mu ni adúpẹ́ lọ́dọ̀ rẹ̀ tọ́sẹ̀wà kò lórí ìbáadà ọlọ́run lórí Islam gbogbo ń ta àti síwájú àti ń tàṣẹ lọ́wọ́ ọlọ́run kún bá ní ìbáadà fún wa láti bèèrè wọ́n láàánú rẹ̀ àtọ̀rẹ̀ nítàfi lọ bá ọlọ́run ọlọ́run kọ́ gbà níbàdà fún wa ọlá tuntun bí ọlọ́run ẹ̀ àtọrọ ìkẹ́ àti ìjẹ fún àdẹ́gbà Muhammad kí ọlọ́ọ̀bà kí ọ kẹ kí ọ gẹ̀ẹ́ àti àwọn ará ilé àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn tó ọmọ Islam tí ó fi jẹ́ ọgbẹ́ ìdè ọlọ́run jáde wà nínú wọn àtúnbẹ̀rẹ̀ tẹ̀sí ní àkọ́tún ní ọdún yìí ti ṣe 1444 lẹ́yìn hijira nabi wa sallallahu alaihi wasallam tó ti ṣe déédéé 2023 Gregorian calendar ibi tá a sùn sí ní ìsìn ibẹ̀ náà láti tún gbé e nínú Fatiha gbólóhùn ọlọ́run bá sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìtumọ̀ náà ní pé rí ọlọ́run nìkan ṣoṣo ìwọ nìkan láàmú sìn ìwọ nìkan ṣoṣo láti máa ìrànlọ́wọ́ rẹ̀ a ti sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n nípa mẹ́nuba lábala tìjúta àti tí èsìn òun náà ní pé tá a bá tẹ̀ fẹ́ ṣe ìbáàdà kọ́lọ̀ agbẹ́wò ìlú láti sojú kò lórí wípé òun lọ́lọ́ lájà táàbù sí náà tí lájà owó tó kọ̀ wájú ọlọ́run sí i ìní túmọ̀ sí pé a máa ń tàǹtẹ̀ níbi àlámọ̀rí ilé ayé àwọn náà kò mọ́ bá àti máa ń ṣe tàbá fẹ́ mú ọmọ lọ iléèwé wọ́n wò pé iléèwé wọn lọ dáa jù èmi ti ń bẹ lọ́wọ́ mi èwo ló súnmọ́ jù tí ò ní fa wàhálà fún un èwo lọ́ba ọpọlọ rẹ̀ mú jù nínú ẹ̀kọ́ bó ti ẹ̀ ti ẹ̀ mú lọ tí ò ní pàfọ́ yóò ní ṣe dáadáa áàgò áàtùnkò ló dáadì bá fẹ́ fẹ́ àwò kí wọ́n fi méjì mẹ́ta lọ wá áàtùnkò wípé ìwò lọ dáadì tó jẹ́ pé mẹ́tẹ̀ẹ̀ta náà lọ dáa bá fẹ́ ra nǹkan tí o gbọ́dọ̀ pé ń darí wájú wa lọ dáa gbogbo ìwò lọ dáadì bẹ́ẹ̀ náà ni mú bí òdodo tó ń fi ọlọ́run nítòótọ́ ní gbogbo àsìkò tó bá wà àti orí ìṣesí tó bá wà yóò wòye pé èwo lọ́lọ́lá jù nù ìbáàdà lásìkò yìí kó mò ń ṣe. fmb zakat ẹni tí a fa wa muhammadu jazali sọ nínú ìyá rẹ̀ lóbi díì. kèéjì sọ nìkan lọ sọ àwọn ìlú àwọn onímọ̀ náà sọ. nípa ọ̀rọ̀ zakat tọba ti jẹ́ torí pé zakat ọjọọ ọjọ́ rìn lórí rẹ̀ o ti sẹpẹ́rẹ́tì ẹ̀ ọ kó ronú wípé ìran èèyàn mẹ́jọ lọ́nà ló lè gba zakat ṣùgbọ́n lẹ́yìn àsìkò tó wà yìí ara ta ló pẹ̀lú nọ́ọ̀sù àdìgbà nípa ìní wípé kàkàtọ̀ ọba fún fámìlì rẹ yàtọ̀ sí àwọn tọ́jú ọ̀ràn yẹn kọ́ ọgbọ́n wọn kìí sọ ọmọ kìí sí ìyàwó là ń sọ kìí sí bàbá àti ìyàwó là ń sọ àmì tí wò sínú yẹn ọwọ́ àwò ibi ṣe kọ́ fọ́nrán àtàyàn àbíkọ́ fún fámìlì aláàkájẹ tálákà fámìlì náà jẹ́ tálákà kó fún fámìlì rẹ̀ ńlọ́lọ́lá jù orí nǹkan méjì ló ti ṣe òfin tó aláka ẹni tó ní bùkátà sí nǹkan ọba àbíyá bùkátà rẹ̀ ó tún wá da mọ̀lẹ́bí sórí ìyẹn la sọ lórí ìbàdà àtàbà ń ṣe ìgbà agbọ́dọ̀ máa ronú lórí pé èwo lọ́lọ́lá jù lásìkò tá a fẹ́ ṣe bẹ́ẹ̀ náà sì ni àsìkò yẹn kí ni ìdí ọ̀yọ́ náà bá nù àsìkò Ramadan làwà yìí ìdí ọ̀yọ́ náà bá àlejò ọlá nù jù oná ẹni ká gbá àwẹ̀ ọlọ́run nítorí ìtọ́lọ́run àti jẹ́ pé ìdí abájọ kan bẹ tó fi àti fi tó jẹ́ pé o lè tó gbìyànjú ọgbà náà ṣùgbọ́n lẹ́sọ̀ fún ọkọ̀ ọjà ọwọ́ àwọ̀ wípé lọ́lọ́lá jù bí ẹni tó sì rí àjò kó rẹ̀ ó dídì oúnjẹ nǹkan oúnjẹ kò nǹkan ọlẹ́kọ̀ọ́ kò fi àwẹ̀ láì sí pé ti ṣùgbọ́n yóò wá mọ̀ wí pé kò sí tó lè dípò ààrẹ ọjọ́ kan tó ń bá fi ilẹ̀ nù Ramadan lásìkò Ramadan ọlọ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ ń gba pé ọ̀sán gbèsè ní lẹ́yìn Ramadan kò lè ní ọlá tí iyì tí ń bẹ fún Ramadan lọ́dọ̀ náà ọwọ́ àwọn òṣìṣẹ́ ń gba àwẹ̀ yìí tó ti bó ti jẹ́ kí wọ́n wà lórí ìrìn àjò ẹni tó ẹsẹ̀ bá ń ṣe tí ọba ti mú ìnira kọ́kọ̀ lọ́wọ́ òṣùwọ̀n tó bá rẹ̀ nítorí àsìkò yẹn. orí ilé láti wá sọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ a sì mẹ́nu bá wípé tí ẹ bá tẹ ẹ̀fẹ̀rún báyìí ní ẹ̀sìn mi wípé àtàmì ọ̀fẹ́ bí yá tó bá rọrùn fún kó ṣe sùúrù kọ́ máa bá ẹni tí ń pèrún kọ́ máa bá wí tí ń wí ntọ́lọ́lá dùnú lásìkò nítorí tó bá ti pè é tán kò sí sẹ̀sẹ̀ pẹ̀ pé ọfẹ́ kọ́ ìṣẹ̀ máa ń wí tó wí mọ́ tọ́ọ̀bù arọ́ náà àbáyọ lórí pé kò burú ló fi wá bọ́ sọ oríṣiríṣi ọ̀rọ̀ lásọ lórí eléyìí bẹ́ẹ̀ náà ni amẹ́nubá ìgbẹ̀yìn Ramadan pé ntọ́lọ́lá jù lásìkò yẹn onáà ní kí o ká lọ ṣe èyí ti káà nínú ilé olúwa àbí ní mọ́sálásí káṣe káṣe gbọ̀sán lọ́dọ̀ ọlọ́run káṣe lége fún ní ìbàdà àfẹ́sí nǹkan mi ìbá tún wá jẹ́ tiẹ̀ lọ́tọ̀ lọ́yẹ́ tó kó ṣe nǹkan ló tún wá ló lájú tó dúró ṣe ìtìkáàfù lọ bí ẹni tí ń tọ́jú àwọn kan torí kẹ́mi wọn mọ̀ bá bọ́ kẹ́sì mùsùlùmí ṣùgbọ́n jẹ́nẹ́rálì láì nídìíwọ́ kankan kọ́ lọ ṣe ìtìkáàfù yẹn ńlọ́lọ́lájú bẹ́ẹ̀ náà ni obìnrin tó bá fẹ́ sin lọ́run ó sì lọ kọ́rọ̀ yàrá rẹ̀ ńlọ́lọ́lájú tó bá kí mọ́sálásí kò sí ìwọ̀n bẹ́ẹ̀ torí kò sí ọlọ́sọ̀lọ́lọ́ àjọsọ́làm ó sọ fún wa pé la tamna'u ima àwọn ẹrúsìn obìnrin àwọn fún wọn lọ kí wọ́n lọ kínu ẹmọ́kọ̀ fún wọn láti lọ máa kínu nílé ọlọ́run yẹn pé ń bàtí ọkàn bá ti balẹ̀ bó kò sí ewu lójú kájọ wọn lọ kí yàrá wọn àbí nínú ilé wọn àbí ní wọn àbí ní ọgbà ọbẹ̀ tàbí wọn lọ kí wọn ní mọ́ṣáláṣí lọ. nítorí hadith tọ́wá tí ìmáàmù kọ̀bàrá nígbà wà nù áùsọ̀ ìmáàmù Albani sọ pé rìjáàlù kó rìjáàlù sahih àwọn tí a gbà wá àwọn tí a máa gba àdìs sọ yìí wá ó ti sọ lọ́sọ̀lọ́ba àlùsọ́làm sọ́nù àdìs Abdullahi bin Umar wípé المرأة عورة وإنها إذا خرجت من بيتها استشرفها الشيطان وإنها لا تكون أقرب إلى الله منها في قعر بيتها أني òṣìṣẹ́ ọlọ́run sọlọ́lá àdìsọ́nà sọ pé tóbìnrin bá ti jáde kúrò nínú ilé rẹ̀ obìnrin ó ní òhò ní obìnrin òhò ní. tóbìnrin bá ti wá jáde kó nu ilé rẹ̀ èso ọmọ wa bò ní àwọn èèyàn ó sì máa nàgà wò ó tí ọmọ sí lójú ọ̀yìn fáwọn èèyàn kan torí ìyẹn ló fi jẹ́ pé ìtọ́lọ́lá jù ní kó dúró sínú ilé rẹ̀. òṣèlú ọ̀sán sára wa sọ pé kò síbi tó lọ́lá jù fún tí ó fi súnmọ́ lọ́nà tó tó kọ́ wà nínú ilé ẹ̀ tó bá jáde kò sí ìwọ̀n bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwò lọ́lọ́lá jù ni la fi sọ̀rọ̀ ilé yìí. tọ́mọ ya rẹ̀ bá ṣàìsàn ìtọ́lọ́lá jù náà nípa ọ̀nà ọ̀bẹ̀ wò mọ́ pé ìjà ń bẹ láàrin ara yín. èyàn gbọ́dọ̀ mọ́ gbà ọmọ ti ga kò ṣeé ṣe bẹ́ẹ̀ parí ìtàn ẹ̀ ti dà mí ṣùgbọ́n nítorí tọlọ́run àtòjúṣe ọlọ́run ọmọ ìyá rẹ̀ tó fẹ́sàn nínú súnà onẹ́ni tí wọ́n lọ bẹ̀wò wò ṣàdó àbá ntọ́lọ́lá jù nìyẹn mọ́wáwá wí mí bá a ti wá sọ̀rọ̀ oríṣiríṣi tọ́lọ́lájú láwá fi kókó rẹ̀ ti rí pé wàl'afàl'afdọ́lù fi kulli waqtin wa halin ìtàrù mọ̀rọ̀dọ́tì láìfi ìdáàlìkàlwọ́p wàl'hál wàl'ishtigábi wájú ìdáàlìkàlwọ́p tó wà bí pàtí yíò mọ́kàbọ̀ gbogbo àsìkò kọ̀ọ̀kan tó bá ti sojú lórí tọ́lọ́lájú ọmọ sojú lórí pé ntọ́ sí ọfẹ́ wà lọ́nà ọlọ́run nìyí kì í sí yọnú ẹ̀dá làbùsọ yìí pé gbàgbà ọ̀fẹ́ dìbò kó o tó tẹ̀ka wọn di ọlọ́ọ̀ ìtẹ̀ka rẹ̀ yìí ọlọ́ọ̀ bí ọ lè rí gbé àìsí àmọ́ jẹ́torí tọ́lọ́ọ̀ ló fi tẹ̀ ẹ́ èyí tọ́ tẹ̀ ṣe torí tọ́lọ́ọ̀ ló fi gbélé láìpẹ́ ìbò ètò òdì ṣe ló fi fílẹ̀. nígbà tí mùsùlùmí bàbá dé báyàn tí mùsùlùmí bàbá wa lọ tán nìyẹn ó tó mọ̀ yìí pé àtúmọ̀mí ní òdodo lọ àbọ̀wò ìsọmọ̀mí ní òdodo. bí bàbá yẹn ṣe dé rí bí yẹn ṣe ní àsìkò pẹ̀lú ọlọ́run sí àsìkò tí mùsùlùmí bàbá ń ṣẹlẹ̀ ìní ọ̀hàn tí mùsùlùmí bàbá wa lọ tán ní ọ̀sẹ̀ wà hàn sí yẹn dáadáa ẹlòmíràn ti sáré àtàjù lásìkò mùsùlùmí bàbá àbísẹ́lẹ̀ inú bà ó ti gbàgbé ọlọ́run ìfẹ́ inú ni ó tẹ̀lé kí mùsùlùmí ayọ̀ ká kú ìyọ́ mọ̀ wá ojú kòkòrò ara rẹ̀ lọ́fẹ́ bí yá nígbà tó bá wà lọ tán yóò wà sẹ́yìn tó alhamdulillah ìfẹ́mi náà ló mílò lòdò nílé ojú ọ̀tọ̀lọ́ pẹ̀lú ìlú ìsọ̀tọ̀kọ̀sọ̀ ìtàrí kéré nígbà mo fẹ́ tẹ̀ka fún gbòòrò tó di bí a ṣe ń polongo tó àtẹnudúndùn àtẹnudíògùn àtẹnudíògùn ó wá àtẹnudíògùn gbajúmọ̀ wá àtẹnudíò sàdéhùn tó yẹ pé bàbá bàbá rẹ̀ náà kò lè mú sẹ́jẹ́ bá ń bẹ láyé nígbà tí gbogbo wa dé kátó ọ̀kẹ̀ka kan wọ́n bá gbé wa pé lágbájá ní kẹ́ ẹ̀ dìbò fún o torí pé mùsùlùmí ni mo ní ẹgbẹ̀rún ọlọ́run ẹ má jẹ́ káwọn olóṣèlú fún ọmọ ẹ̀sìlọ́ọ̀tì yé báyìí kò sí táwọn ní ẹ̀sìn wáyé ojú tí nǹkan bá gbé wa lọ́dọ̀ kálukú wọn ó fi fèsì ẹ̀ tó bá gbé tẹ̀sìn wa wọ́n fi fèsì fèsì ẹ̀ tó bá gbé tilé ayé wa mo fi ayé tètè lọ́wọ́ gbé ti àkànbíyà ẹni àmìyà ti wá mo fi iná tètè kó sí ní mo lè fúnlọ́ yìí. táwọn ọ̀sá ti rí bò káwọn sì lórí ipò ni. ìgbà tó bá mú tí ẹ̀ ti wá wọn ò ní sọ fún yín pẹ́ sí àwọn ń lọ sí lọ́hùn wọn kàn ní ẹ̀dùn tó fáwọn tó ń gbé mùsùlùmí ní á ilé ti ti bàjẹ́ ìyàwó èké mùsùlùmí ọmọ èké mùsùlùmí kọ̀ọ̀kan wọn àníkà ńgbà wọn sọ wípé mùsùlùmí ni ẹ dìbò fún ńgbà wọn ká ìyàwó rẹ̀ ìyàwó mẹ́fà lónìí sẹ́yìn pé mọ̀nà mùsùlùmí bẹ́ẹ̀ ìdíje mùsùlùmí bẹ́ẹ̀ àwọn bá ṣe dìbò fún náà sẹ́yìn pé ó ti ó ti bomi sí ni lẹ́nu táwọn á di tiẹ̀ nítorí ìtọ́lọ́run lórí pé mùsùlùmí lè mùsùlùmí lérè mùsùlùmí ti lè tẹ́pẹ́rẹ́ islam ti lè tẹ́pẹ́rẹ́ jẹ́ mi lọ. àbíkálukú owó ló dìbò fún ẹ̀yà ló dìbò fún ẹjẹ yorùbá náà sí ẹjẹ ìgbò náà débẹ̀ ẹjẹ afá náà sí gbogbo nǹkan lọ́lẹ́jọ́ láti fìyà mọ́ ọ tẹ́ ẹ bá lọ́mọ ìyá ní mùsùlùmí tó ń ṣe ẹlẹ́yàmẹ̀yà sí yín kò túmọ̀ sí pé yóò rí paléètì pẹ̀lú ẹlẹ́yàmẹ̀yà olùwẹ̀sẹ̀ lè tẹ́kì nìyẹn tó ń bá ń fẹ́ ẹlẹ́yàmẹ̀yà bá yín lò ọba ìsìlámù ń bí ti ń bá yín lò kọ̀ wá túmọ̀ sí pé ẹnu àwọn ọmọ ẹlẹ́yàmẹ̀yà kan lẹ́sàn àti tẹ́ nìyẹn. sáájú ẹ bá dàbí lógún kí ni yorùbá wí èmi náà ti fọ́ lẹ́yìn mú ẹ̀ dà lógun òun náà ti fọ́ lẹ́yìn yóò fi kà ìkà yóò yàwó ọba tẹ̀lé ọlọ́run gbogbo ṣe títí yẹn bá wà ọbẹ̀rẹ̀ jẹ́ pé ìtààrù mọ̀rọ̀dọ́ ti la ìgbìdá ìtàgbọ́ pọ̀ ní èèyàn gbọ́dọ̀ gbọ́lá fún ìyọnu ọlọ́run igun ló ń wá téèyàn bá díjú pa nílé ayé kò lè rí tọ́lọ́run tẹ́ o pàtàkì jùlọ ibi tá a wà tí wọ́n fún yìí tẹ́sí ọmọ ọlọ́run tó kéré ẹni tí yóò wù kọ́ sí ó kéré èyí ò rí wípé òun wá ìyọnu tọ́lọ́run. ojúṣe tọ́lọ́ ńlá bọ́lọ́run tó bá ṣẹ̀rí àmú lásìkò yẹn ìyẹn ni ó mú pàm ẹmbá tí wá ń ṣe bẹ́yẹn irú ẹni bẹ́ẹ̀ lọ́sàǹfààní lára ìjà kaná àmúdú wa ìjà kaná sẹ́yìn ìrẹ́ ọlọ́run só lámàsìn ìwọ́dì kan só lámàwá ìrànlọ́wọ́ ẹ̀ a ní wọ́n ráhùn lọ́lọ́ sọ́dọ̀ ẹ̀dá kankan nígbà bá ń torí tọ́lọ́n ṣe nǹkan tó ń torí tọ́lọ́n pa àwọn ni ó tó di mú gidi ọmọ ìtumọ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in tó sì ń lò ó nínú ìgbésí ayé lẹ́yìn ìgbà yẹn làwa lọ ṣe àyẹ̀wò pé kí ni hikima ìdí abájọ tí ń bẹ ń bi ìbáàdàta aláǹtí kọ́lọ̀ nìyí. a sì fi rinlẹ̀ yìí pé kò sí nǹkan kan tí ń bẹ ń bẹ kì í ṣe pé tá a bá tún un pọ̀ lọ́lá ọlọ́run fi lékún èdè tó ta bá gbàwẹ̀ pọ̀ lọ́dọ̀ ọlọ́run ó fi di jáǹtì rẹ̀ kéèké pé sáàbà sin lọ́run rárá ni ó sì ju ọlọ́ ọlọ́run kù kò rí bẹ́ẹ̀ ìdí abájọ tá a fi ń sin lọ́run ọlọ́run kò ti ṣàlàyé ẹ̀ fún wa ọlọ́ni wà máa ń kalákù lè jí nínú wà lè ń sà ilẹ̀ àlìyà àbúdú nùsùrọ̀tù gáàdìyà àyà fifty six wà máa ń kalákù lè jí nínú wà lè ń ilẹ̀ àlìyà àbúdú ọlọ́ni kò sí kíní kan tí mo torí ẹ̀dá ìyẹn àtàlìjà nù bí kí wọ́n máa sì ní ọmọ ìbáàdà ká ń pé wọn nítorí tọ́lọ̀ fi dá wa nù ẹ̀yin eléyìí ẹlọ́lọ́ ayé náà kẹ́ máa ṣe ẹ̀mí ọlọ́run. àwa tá a dá ẹ̀yìn tá a dá ẹ̀dá kankan a dá ẹ̀dá kankan a dá ẹ̀yìn a dá ẹ̀dá kankan. nígbà wọn bá jókòó fẹ́rẹ̀ nínú ilé rẹ̀ gẹ́gẹ́ ọ̀yá lọ sí ìgbà báyìí amúrù ìwọ lọ sí báyìí zainabu ìwọ sí báyìí ẹ kò yá yín wá lágbájá kò yá yín wá máa ń pèpè àǹkà báyìí ìwọ kò dá nǹkan nínú o sì ń pé kálukú wọn kọ́ máa ṣe àwọn nǹkan tí wọn bá sì ṣe kódà o lè ṣègi fún wọn àbíkó o fún wọn ṣùgbọ́n àwọn nǹkan yẹn tó ní wọ́n máa tó ń fàfà ní tiẹ̀ nílé ayé yìí ṣùgbọ́n lọ́n tó dá wa ó dá wa ká máa wá ṣe ìfẹ́ inú òun ìfẹ́ inú tọ́lọ́hún yẹn níbẹ̀ ìbàdà ìfẹ́ inú tọ́lọ́hún yẹn níjẹ́ gíní níjẹ́ ìbàdà sàlùwàlà ó kí wọn bá sàlùwàlà ó mìíràn. wọ́n ayẹ́ pé nínú òbí ti wa àlèkú kí ni kí ni láàrin àgbà láti ṣùgbọ́n ìfẹ́ inú kọlọ́ọ̀nù káfíńbà méjì káyì látàlá sáyà àti sáyà mẹ́rin tí mọ́tìrì mẹ́ta ìfẹ́ inú bá máa ń jìnnà òsì torí kan tí mo fi dá ìjẹun àtàwọn ọmọ ẹ̀dẹ́ èlì tí wọ́n á máa ṣe ní ọlọ́lọ́ tí wọ́n á máa ṣe ńtọ́lọ́hún fẹ́ tó nífẹ̀ẹ́ sí tó ṣe lórí fún wọn nílé ayé ìfún tó wá padà wá sọ́dọ̀ náà wà lè jọlá. ó ṣe é ṣe pọpọlọ mi ò wá máa rò wípé dídá sọ́lọ́ ń dáhùn nǹkan wà láyé lásán náà ni ọlọ́run bá dọ́rọ̀ orí bẹ́ẹ̀ nínú sọ́látù mùmínún àyà 115 àti 116 ọlọ́ni àfàhà sí bútún annama khalaqnakum abata wa annakum ilayna la turja'un fata'ala Allahul malikul haqq لا إله إلا هو ذو العرش الكريم ọlọ́ni afahasibitum annama khalaqnakum abatha ajẹ̀yìn ní tó ń sáyẹ̀ mọ̀tán báyìí ní fahasibitum ẹ̀wá ń lérò tọba ti di ansakiri ti fáàmì àti fáà fáàmù yẹn tó fi lu tààtì tó fi dùn láàbù wọ tààtì ọgbọ́dọ̀ wà pé kí ni ẹ ti àtìkù ẹ lè lórí fíìmù tó wálé yẹn rẹ ni ẹ ti àtìkù ẹ lè lórí. afahasibi tó ajẹhìlì tó fahasibi tó táìmù ọ̀kan wà fún yín ní azàfálí tó sẹ fọnúfọra ni iye yóò sí nítòsí ni fásigbítún anam alákìmẹ́ẹ̀kùn àdáta ẹwà lérò ìgbé àwọ ọlọ́run àtẹ̀dáyé nígbà ilé lásán eré tí ò ní fún ní wà á nà fún ilé ìlànà àtìlẹjà òun kẹ̀ẹ̀ní bá àwọ ọlọ́run àwọn afọ òní kan òfin wọ́n nínú tí yóò fi mọ̀ pé àjíǹde ń bẹ ìgbé tí láti ní ká jíǹde ọmọ wọ̀ bẹ́ẹ̀ ó náà ní pé ọlọ́wọ́n bá wa gbọ́dọ̀ gbàgbé kí ìsalábòsì kálukú sì jèrè iṣẹ́ rẹ̀ tó bá tó kí ọmọ wa ká jíǹde dà wá jalábòsì ọlọ́ni wa máa rọ̀ bùkà bíbélà ní ìlú ìdílé àdìyí jẹ́ ọlọ́ọ̀bà rẹ kìí sálábòsì fẹ́dà oníṣàbòsì gẹ̀ẹ́sẹ̀ fẹ́dà kọ̀ọ̀kan. ọlọ́ni tẹ̀rù yóò bá dáyé lásán ni wà á nàkú ilé náà látún ìjà òun bẹ́ẹ̀ ni fẹ́ padà lọ́sọ́dọ̀ àwọn ọlọ́run fákà ánà láwọn mẹ́lẹ̀kùn ìhàkùn tó tó fún ọlọ́run gíga ni fún ọlọ́run ọlọ́run tó ní ọba òdodo la ilaha huwa òsì olùjọ ẹdín yẹn kan fún àfọlọ́run ẹgbẹ́ ọlọ́run tó yẹ ní ọba tó ní àlàárà tó yẹ alápọ̀lé. lẹ́yìn láti àjẹwò lórí ìtàn ìpínlẹ̀ ìbàdàn àwa sọ̀rọ̀ rẹ̀ rẹpẹtẹ àṣìṣọ́ ike kíra kan bẹ tí àfa wa ṣe Ibn al-Qayyim al-Jawziyya Ibn al-Qayyim al-Jawziyya ọmọ kí o ṣe kò Islam ní tèmíyà ni ní ọ̀gá ọmọ kí o lọ́wà nínú tèmíyà. òṣèṣìra yẹn ó pè ní màdáàrí ju sáà lè fi yìí fi منازل iyyaka na'budu wa iyyaka nasta'in ojú ọ̀nà àwọn tí wọ́n fẹ́ kú sí ìpele ìpele tí ń bẹ fún iyyaka na'budu wa iyyaka nasta'in nínú kòlọ́dọ̀ lọ ìdí mẹ́ta ló ṣe ìdí àkọ́kọ́ àti kejì náà láti yí àti ìdí èjì kẹta ọwọ́ sọ̀rọ̀ tó pọ̀ lórí ìbàdà tó pàdébíyà àìsọ pé ìbàdà ní Islam àfisí ọ̀nà mélòó láwọn tí wọ́n ti wá tẹ̀sí ìtẹ́lẹ̀ ní ẹ̀sìn gbọ́ fúnfà ọ̀nà mélòó la pé ìbàdà ti sùn àwọn ìjọ sùpánù sí ọ̀nà oríṣi mẹ́fà a ti àkọ́kọ́ rẹ̀ ní ìbàdà tún ẹ̀ ti pọ̀ dìyà. ìbáàdà àti àdìọ́kàn àdìsọ́kàn gẹ́gẹ́ bí nígbàgbọ́ sí ọlọ́run àti gbogbo tọrọ mọ̀ tọ́wà ní àti àdìsọ́ nígbàgbọ́ sí àwọn màláíkà ní kọ́ra ti ṣàlàyé rẹ̀ sí àdìsọ́ rẹ̀ nígbàgbọ́ sí àwọn ọlọ́run tó sọ̀kalẹ̀ àwọn òjíṣẹ́ àti ọjọ́ àjíǹde bẹ́ẹ̀ náà ní kádàrá gbogbo ẹ̀ kó sábẹ́ ìbàdá fún àìsèkọ̀ ìyà bẹ́ẹ̀ náà ní gbogbo ń tà àbábúkú ní pátá tọ́wà ní ìfẹ́ra ọlọ́run tó sì rí nínú àdìsá lọ́wọ́ ọ̀sọ̀lọ́wọ́ àlùsọ̀ kọ̀bá àmọ́sí nínú àrìkánù ìmọ̀ ní yìí nínú àwọn ìbàdátù kọ̀lìbíyà náà ni èsì ìbàdátù èsì kọ̀lìbíyà ni àdíọ́kàn ni lápòjúwe nígbà àkọ́kọ́ ṣe ìtọ́nù rẹ̀ kò sínú àrùkánù lè mọ́ ní tẹ̀lé ṣùgbọ́n ọ̀rọ̀ wà mọ̀ kọ̀ọ̀kan òkòtọ́ lọ ń sọ àti èdè ń ṣe ó sì wà ní àdìgbà ní lọ ẹ bá dì rẹ̀ kì mú mi ní òdodo ó kó mi ìsìláàmù. alìjẹ́nà àti iná àti yánú sàárè bí koran ti mú wa bájú sàmẹ́sọ̀ sọ́ra ti mú wa nínú àwọn alìmọ̀gájàbá ni wọ́n pè wọ́n alìmọ̀rò mọ̀gájàbá àwọn àlámọ̀rí tá a fojú tó sì fẹsẹ̀ ní ẹni tíra ọlọ́run súnà ní ìrọ̀sọ́lá àdìsọ́lá. èèyàn bẹ́ẹ̀ tó bá kù náà kẹ̀kẹ́ sí mùsùlùmí òdodo ìbáàdà ẹlẹ́ẹ̀kejì ìránkejì náà dáàtò ní ìbáàdà tún làbìyà ìbáàdà tá a máa ń fa wọn ṣe látòrí kíka Qur'an ṣíṣe àdìkìrì sísọ òótọ́ píparí ìjà láàrin àwọn méjì pẹ̀lú gbólóǹtọ́dá pípéyàn síjọ́ náà tọ́lọ́run fífún àyìn lẹ́sẹ̀ sí dáadáa kíkọ̀ fún yàn bá àbàjẹ́ gbogbo ní wáyé pé àwọn ọ̀rẹ́ ìlú òfin sọ ọ̀nbẹ lábẹ́ ìbàdá sùnmọ̀ bó sì ti rí òun ẹ bá mọ ìtumọ̀ ìjà ká náà dúdú wá ìjà akànṣẹ́ yìí ìrẹ ọlọ́run nìkan ṣoṣo láàmà sí ìrẹ ọlọ́run nìkan ṣoṣo láàmà sí gbogbo lábúgbù rẹ. ọgbọ́dọ̀ jẹ́ ìbáadà pọ̀lọ́ ẹ̀rí pé àwọn àgbàlagbà ní àdẹ́tẹ̀ ká sọ ìlú wọ́n fà ńlẹ̀ àìkẹ́ àmọ́ sọ pé à ah, ó láti jẹ́ pé báyìí ni ó láti jẹ́ pé báyìí ni pé olú olójú ntọ́ bá fẹ́ ọmọ lórí ẹ̀kọ́ gbọ́dọ̀ jẹ́ olójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń jù sọ́fìn rẹ̀ ó lájẹ́ pé ọ̀dọ̀ obìnrin yẹn lọ́lọ́ after that ìjọ ọmọ sọ lẹ́yìn náà ó sì nà lọ́kùnrin yẹn kò sọ pé ó lájẹ́ pé ó sì nà ní mọ́ ó ní láti jẹ́ pé ló fi bẹ̀rẹ̀ ó darkness ló fi bẹ̀rẹ̀ ó gbọ̀bá mọ́ lè ọmọ àmọ́ nǹkan tó dájú lé lórí àbẹ̀rù ọlọ́run wọ́n ti jọ́ tó pàdé àgbàlá ìfẹ́ alìkìyàmù lábdù rẹ gbọ́dọ̀ jẹ́ lábdù tí ó fi ṣe ìbáadà ọlọ́ tí ọba tí wọ́n dẹ́sẹ̀ dáadé tí ọba tí wọ́n dẹ́sẹ̀ dáadé nàbí sallallahu alaihi wasallam àdìsí gan wípé wàá ní ìkàbùdù wàá ní ìkàbùdù náà àwọn kan máa bá lọ sọlọ lọ àrùn ṣé kí ní kí á ń bẹ tí ó lè fún ọmọ dúdú àyìnbó ní lálẹ kì í àwọn sọlẹ pọ sí ti àwọn ọmọ bá kórè ní àwọn wa kórè ń dá tó bá dùgbà ládàá ní oṣù dùgbò ní ẹgbẹ kọmíkéèkì tó bá nílò ìlú jẹ ewu náà ní kọ máa sọ tí ò báyìí mọ lọ́ọ̀bà. pẹ̀lú ẹnu wa agbọ́dọ̀ máa ṣe ìbáàdà fọlọ́n pẹ̀lú ọ̀rọ̀ bàtà bá ń sọ dọ́ba ti fẹ́ mẹ́sẹ̀ lọ akóra dún bẹ́ẹ̀ ká mọ́ sọ àdínkàtà àwọn akọjá ní ayé mi kí ẹ bá wà fà bẹ́ẹ̀ àsìkò tá a sì lò ń bẹ́ ó sì ń kéré sí i kọ̀mọ́kọ̀mọ́ ìpè kọ́ wa lo àná lọ kó tó pé ọjọ́ tó fẹ́ láyé tó ń lè sí rárá o ó dé kàn sí i ẹ̀bá tí a mọ̀ pé nínú ẹ̀mí òun tó ọmọ lórí ayé máa dé tẹ̀sí wọ́n máa rántí gbogbo ní tí bá ń sọ lẹ́nu jáde. ẹlẹ́ẹ̀kẹta oná ní tá a pè ní ìbàdá tún bàdà níyà ìbàdà àfarapé bó tiẹ̀ tẹ́ kó lè dá dúró wá jẹ́ àfarapé nìkan tí ò ní mú nǹkan mìíràn lọ́wọ́ rárá o ó ti mú nǹkan mìíràn ṣùgbọ́n ara ni kókó. láti ṣiṣẹ́ yìí lè tọ̀ rárá ìmára tó fẹ́ ṣe jẹ́nẹ́bà ní àlùwàlá yẹn. títí tó fẹ́ ṣe yẹn ó ti ní èyí pọ̀ ó sì ti dàníyàn ó sì wá fara ṣe tèǹtókù torí ọba ní ìsìnkú ọ̀dùn yẹn náà kò wúlò wọ́n ní ọmọ fẹ́ẹ́. kristiani ọ̀yàrí pé kristiani lọ́fẹ̀ẹ́ kó onídẹ̀ẹ́lìlì ọwọ́ afẹ́tán ìwọ ń wọ jẹ́nẹ́bà nípò náà mọ̀ wọ jẹ́nẹ́bà sáníyàn rẹ̀ wá wúlò ẹ̀dí òsì gbọ́dọ̀ ń gbọ́dọ̀ tó dòdì jẹ́ rẹ̀ ọwọ́ ni wọ jẹ́nẹ́bà náà wọ jẹ́nẹ́bà náà ó bẹ̀rẹ̀ wọ́n fara ṣe ìwẹ̀ jẹ́nẹ́bà ṣùgbọ́n ìtọ́jẹ́ ìgbàgbọ́ kò sí mbẹ́ẹ̀. nígbà tí ìpìlẹ̀ ìgbàgbọ́ òkú sí mẹ́ọ̀ àti lásán ni bẹ́ẹ̀ náà lè sí ìsara wa tó náà bá wá sábà àlàbí bá wá kírun nítorí kó fẹ́ jẹ kọmíṣánná wọ́n fẹ́ jẹ ọ̀nàrẹ́bù wọ́n fẹ́ lọ sí yáwọ́sì wọ́n fẹ́ di gọ́fúnà wọ́n fẹ́ di pírẹ́sidẹ́ntì kìí sára wa kódà kó máa jẹ́ ọkọ̀ mùsùlùmí ṣùgbọ́n àwọn ọmọ ìpínlẹ̀ ayé nìkan wọn gbé wájú ilé ayé nìkan ní ẹgbẹ́ wájú àlìkíyàmọ̀ kan wà. bí a bá ní bọ́kìlù tí wọ́n lè dìbò fún un gbájá mọ̀ tẹ́lẹ̀ ní sálára. tí a bá sì tún ní àwọn oṣùnà lọ́yà wọ́n á ṣe lọ́wọ́ àwọn ọlẹ́dì àbúlé yàrá lọ́dún yóò dùn lọ́wọ́ bẹ́ẹ̀ náà ní ọ̀pá. mùnàbìkì yóò máa ṣe gbogbo ní kí ọmọ dàrú kẹsẹ̀ nínú ètò lójútùú náà mi. so ìbáàdà yìí gbàdáníyà ara kò lè yóò mú ó dáa àwọn àlùfáàdù tí ó náà bẹ́ẹ̀ náà ni àwẹ̀ àti múra àti ájì kó orí tó lè tèèyàn ṣúfà lójú ọ̀nà tó sì mú kú ara ló fi ṣe ṣùgbọ́n ìkọ́dù ló tí ọlọ́dọ̀ lásán fún àrùn lè dá ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ìbàdá tún àdàní ìyà náà lápẹ̀lú àwọn ọmọ ẹlẹ́ẹ̀kẹrin nílápẹ̀lú ìbàdá tún ìbáàdà tó wú kò sí mọ́nì ọlọ́mọbí wọn tọ́lá ti tóbi ọlọ́run láàánú ẹ̀ yá máa ní lọ́wọ́ méjà máa ní lọ́rùn ẹni tó gbọ́ wá tá a ní lọ́rùn ọba àsìkò ń sọ́dáka ọjà yorùbá orílẹ̀-èdè lárúbáwá ni inú kó pè ní azakat zakatu wájib àmbẹ́mbẹ́ gẹ́rù wájib àmbẹ́mbẹ́ àbíkó pè ní asọ́dàkatu wájib àmbẹ́mbẹ́ gẹ́rù wájib àmbẹ́mbẹ́ ìtọ́jẹ́ wájíbà iná ìlúgbòrò tí ọ̀nà ọba ìgbọ́lá ó sì ní ọ̀nà ẹ̀yẹ̀ lórí ẹ̀ẹ́kí tó ní bá gbé pẹ́ nínú àbùdó iṣẹ́ rí àwọn àgbègbè kalẹ̀ láti dọ́ndọ́n ìṣòro náà mi kọ́ lánàá ẹ bá ti ní lọ́wọ́ ìṣòro mi kọ́ owó ogójì dọ́rùn góòlù yẹn kọ́ fi ń di owó débi pé ìjọba àgbà náà wà á fi ìlà yóò fi àmì sí tẹ́sán pẹ́ẹ́tì rẹ̀ kọ́gnáìsì ṣùgbọ́n tí ló bá bí ọ tó o ti ẹ̀fẹ̀ ní ọmọdún gbogbo ọkàn gbé lọ yá alágbèdẹ nípa ẹ̀jọ̀ ẹ̀dá èmi ní mi fọ́ọ̀dù ẹ̀yọkàn kì í ṣe ìṣòro ẹ̀yọkàn ẹ bá ń yọ gbódì rẹ̀ kó jàre ìrìnà lówó mọ́ ẹnu bọ̀ ẹ̀yẹ ẹ̀yẹ ní ìpínlẹ̀ ẹnu bọ̀ ẹ̀yẹ ní ìpínlẹ̀ ń gbìdì rẹ̀ ó sì lọ bàá ó tún jẹ́rìí lórí ẹ̀ bí ti náwó jọ̀ọ́ depreciation ọba owó ń gbà yẹn owó ọmọ ẹdínkù ẹ̀bádùn owó ọmọ ẹdínkù torí pé tí ọba ti bínú pé òtí ẹ̀ná lówó mọ́ ọkà gbé lọ́dọ̀ alágbẹ̀rẹ̀ yá máa ń kóná mọ́ wọ́gá ló dé kò tì yóò sì lọ́yọ́ gùn ìdọ́wà lára rẹ̀ lọ́yọ́ iye òṣùnà tí ẹ̀ sọ abẹ́ náà jẹ́ owó abẹ́ ọgbọ́dọ̀ bẹ́ẹ̀ dọba abẹ́ tètè lẹ́yìn ìgbà náà ó máa bọ̀ òkè ó sì máa kó nǹkan rẹ̀ lọ́nà ọmọ ọjọ́ pàǹdà rẹ̀ kó jàre lọ́dún ìgbà rẹ̀ ṣùgbọ́n ayé òkú ni wọ́n. nígbà tó di àsìkò kan ní ẹni káwọn ọmọ náà pépà bẹ́ẹ̀ pépà tó bá tẹ̀ ọgbọ́dọ̀ ní ìsáà sọ́rí ìsáà ọgbọ́dọ̀ ní tó bá jẹ́ pé góòdù ní ìpìlẹ̀ owó rẹ̀ góòdù náà lónìí ní fọ́rí ìsáà tó fàdákà èyí fàdákà náà ló sì fọ́rí ẹ̀ lìsà yìí náà tó lọ sídọ̀ ọ̀rọ̀ sí ọ̀rọ̀ ìlànà. ó ti wá di pé kàkà kan tó yẹ pé agbára àgbọ̀ba nìkan ló kún bẹ́ẹ̀ tí ọba bá ti rẹ̀kọ̀gnáìsì yóò mọ̀ gbówó tí mo bá bá ní ìṣòwò mọ́ òsì dọ́fẹ́ ti sí ọkàn wọn ká yíyí lórí lásán ṣe é bó ti ṣe ó ti rẹ̀ ṣe abáṣe òjò ìjùmọ̀ àtẹ́bà máa múná láàrin ara yín tí ò ní dọ́dọ̀ ìjọba àti ìjọba wá sùn gba yín mú pẹ́yìn kan náà ẹ bá ráyè tì yín gbogbo ẹ̀wọ̀n kò lẹ̀ tó pẹ́yìn náà lẹ̀. ṣùgbọ́n Imam Malik radiyallahu rahimahullah wọ́n ti bí léèrè lásìkò kan ipe àwọn èèyàn kan wọ́n ti ná àwọn owó kan tó yàtọ̀ sí èyí àwọn náà gbóhùn àti àwọn ẹyọ sàkàwá ìjọba ọlọ́run náà mọ ìlú kódà bí wọ́n bá fi awọ tí wọ́n bá fi ṣe owó sàkọmọ wọ ìyẹn làwọn afáàdì ọmọ lórí wípé kódà bó ṣe pé pépà lẹ́nu náà tàbí ọmọ wọn tó pa náà ló gbà tí gọ́ọ̀mẹ̀ntì gbà pé owó ni ní ìsìn nọ́mbà la fẹ́ máa ná báyìí kátlẹ̀ nọ́mbà agbọ̀n transfer nọ́mbà sí yẹn ni five zero zero inú rẹ̀ ọba tó kó three five thousand ó ń wájà kò sí fọ́ọ̀kàn orí sẹ́ẹ̀tì rẹ̀ lẹ́gbẹ̀rì níbo a ní nọ́mbà wọn níbo ló ti alọ kílèmù rẹ̀ báńkì náà ni ó dé báńkì kò sí káàsì bóò ní five thousand yóò ti àrí àyè di reality gọ́ọ̀mẹ̀ntì recognize rẹ̀ ìwọ́n náà wọ ẹnìkan tí ó ta nípa náà fún ni ìjọba jẹ́ mílíkì ẹ̀yọ̀kẹ́ lọ́fẹ́rà èló ni wọ́n ní wọ́n five hundred naira ni ọ̀yà nọ́mbà yídà tẹ̀lé bá ti jọun oní ọ̀gbìn wọn ju five hundred naira ti ọwọ́ ju five sí wọn wọ́n gbà pé náírà ti wọlé <laughs> ẹ̀rù nǹkan ńlá wọ́n máa fi ẹni sílẹ̀ wọ́n bọ̀ kọ́ náírà náírà tí ó ti kàn sí mu. kọ̀bá àti nọ́mbà náà ni àdúgbò ṣàkóso tó nọ́mbà yìí. fúláwọ̀n fọ́tò ní nọ́mbà jùlọ àwọn <laughs> gọ́ọ̀mẹ́ntì yóò rẹ̀kọ́mẹ́ntì nọ́mbà àwọn èèyàn jura wọn lọ. dénjà ti wà nílé ayé láti ọ̀pọ̀lọpọ̀ ti dá kalẹ̀ títí náà ni ó jókòó kalẹ̀ ni ìjọ tí wọn bá ti mú sókè ìjọ mọ̀ pé áà títí náà bẹ̀rẹ̀. ìjọ ìjọ wa tó lò wọn rẹ̀kọ́mẹ́ntì nínú nọ́mbà tẹ́yìn parí kíra yín mọ́ ọ̀nà mí ìtúndé àyè òyìn dáwà gbogbo nọ́mbà kẹta ní ti àárín àwọn òfin rẹkọmẹ́ẹ̀tì ìdínà látúndé wọ́n kó náírà fún lẹ̀ wọ́n tún ní nọ́mbà òwúlò mu jáde rẹ bẹ̀rẹ̀ gbèsè ayé tuntun ní alùpùpù ránkò bí àwọn socialist country àbíkọ́lọ́ nǹkan là sọ́dọ̀ abẹ́nu bẹ̀yìn kọ̀bá àti wípé nọ́mbà ni wọ́n ń transfer àtìra wọn ìzàkà ó tún mọ́ ọ̀rọ̀ tí ẹ̀ bá ti ní òjìyàn lọ́wọ́ tí ọ títà kọ̀ ọwọ́ ṣàkà gbọ́dọ̀ lówó ẹ̀ ní sọ́ọ̀bù zàkà ti wá di mọ́sálà tó ń fi torí pé ìtọ́kùlẹ̀ owó kò sílẹ̀ mọ́ wọ́n lo dàrá nípìnlẹ̀ ó dà àwọn àfáà mi kàti pé dàráyé yẹn kẹsí látara fífdọ̀ látara tí àwọn kẹ́kẹ́ àti kò ní ìpìlẹ̀ owó gan kó tó gan ìsikọ́ọ̀lù kọjá gba kọjá góòlù. èyí ó wọ̀ jẹ́nu méjèèjì kò sí kankan lẹ́bàá ní ìdí pépà àti nọ́mbà lókùtà nù. àwọn afáwa ń gbèrú lórí pé kí ló bá ní sọ́ọ̀bù yẹn mọ́. ìjọba ti wá wo nẹ́ẹ̀tì ẹlòmíkọ ẹ pé ní sọ́ọ̀bù zaka lọ́dọ̀ supreme council of islamic affairs kí ni olùwà omi èyí táwọn míín náà calculate nínú àwọn ẹgbẹ́ ọ̀dọ́ oríṣiríṣi olùwà omi ẹ wà máa rí ìyàtọ̀ tọ́kọ̀ sùmọ́nù kìí ṣe olóńgbà ní lọ́rọ̀ kan lọ́rọ̀ kan ní afẹ́sọ̀rọ̀ rẹpẹtẹ lé lórí lónìí lọ́nà tó fún aláyè ní láti sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀. tí ìbá ti wá ní nìsọ́ọ̀bù lọ́wọ́ nìsọ́ọ̀bù zakati lọ́wọ́ ọ̀ràn ẹ̀yàn ni ọgbọ́dọ̀ yọ kàkà ṣùgbọ́n tó wò lọ́ba tí ìtò ní sọ́ọ̀ tó bá yọ kàkà kí ẹjẹ́ pé wọ̀ ní o kì í tẹ́ sọ̀rọ̀ yẹn di olórí ọlọ́run bà ládàá lọ́wọ́ rẹ̀ nisọ́ọ̀bù zakati owó ẹ̀ẹ́ sọ́rí zakati owó ó náà ní 2.5% lórí 11 million fún ọmọ yọ 25,000 wọ́n jọ wá 40 zakati owó ni ẹ̀ tọ́ọ̀bà wá ní nisọ́ọ̀bù lọ́wọ́ àwọn mí kàkúlẹ̀ jẹ̀ tí ò tó two million ní one point six ọkọ̀ àmì calculate ẹ̀dùn tó lé two million calculate ẹ̀dùn tẹ́lẹ̀ ṣe kẹ́yìn tó bá jẹ́ kó o fi dọ́là calculate pẹ̀lú black market tó jẹ́ real market tí gọ́ọ̀mẹ̀ntì ọ̀fẹ́ recognize it for certain purpose ó ti wọ́n mi four million you solve the zakat tí o bá níye lórí four million ò ní yọjú one hundred thousand. tọ́hà ọ̀hún tí a bá lẹ́tọ̀ọ́ sí. tó àbá wá ń mú lọ́wọ́ àbóǹgbò ní pé a ti dọ́kọ̀ àbẹ̀lí lè yìí mọ́kọ àwọn kan sọ pé one point three àbẹ̀ one point eight and nine two point two. get me two point bet gold tọ́jẹ́ karati twenty four tó ló ló súnmọ́ pure gold orí à ọ̀yẹ̀ sábàrí ní twenty one karat ní ẹ̀rọ rí ṣùgbọ́n twenty one karat tí wọ́n ń tà ní Ìbàdàn bíi tá a tún béèrè fifty ọ̀sẹ̀ tọ́jọ́ one gram tọba tó wá multiply pẹ̀lú eighty five tí wọ́n ń calculate gíráàmù ti jọ̀m sí àwọn kan ní eighty àwọn kan ní eighty seven point four eight different calculation wọ́n tó wá calculate pẹ̀lú eighty five yóò fún ọ ní four million two hundred fifty thousand so ní sọ́ọ̀bù zakat ọgbẹ́ni òkè ọ̀wà nínú lọ àbóò ní one point six yẹn wíwù náà lọ àbí one point something yẹn wíwù lọ́wọ́ àyọ zakat wọ́n gbà lọ́wọ́ rẹ̀ tí o bá ń fi ọlọ́ọ̀bà àdìkẹ́ ọlá yóò gbà lọ́wọ́ rẹ̀ kì í sí ìdọ̀ràn yẹn lé ọ lórí àtìgbàtọ́ba tó ní nìsọ mọ́tọ́ wa ti ní nìsọ oṣù lè máa yọ. bẹ́ẹ̀ náà ni gbogbo ìnáwó tá a bá ń ná lórí fámìlì ìbàdá tó mọ̀ gbogbo ẹ̀ àti gbogbo ojú kànnà dáadáa sẹ́sìn kì í sí iná lágbọ́ lágbóyè sí ìbàdá ìnáwó tí yàn bá ná nítorí ìsàfà kìí ṣe ìbáàdà rárá ọlọ́run tó dáwà jẹ́ sọ pé wàlá tó tù sófà á àmúwá àlàkùn ilẹ̀ tí ìjà àgbàlá ọ̀hún kìyàmá owó tọ́lọ́run ti ṣe gbẹ́mìí lóko yé ẹ má fa àwọn olùgbọ́ àwọn olùgbọ́ yẹn àbùkù àwọn nàápà ẹ má fún wọn tẹ́ ẹ bá fún wọn kì í ṣe ìdádàlẹ̀ jẹ yìí bẹ́ẹ̀ náà ni ẹ ń bá dẹnukọ́ mú owó wá tí ò lè tí ìdẹnukọ́ rẹ̀ tó bá dẹnukọ́ nké sojú pọ̀nà tí yìí máa fi sin lọ́hùn bọ́ ọ bá kù kì í ṣe ìbádà lọ sí o wọn tán ara rẹ jẹ ọlọ́sùn yọ ilé ìlà ìkìlá ẹ̀ ń tó yọ mú owó tí ó ti gbòògùn wá ìbádà kan nìyẹn ẹni tó ní kó owó tí a rí mi wá owó tí a rí mi abẹ́ mi owó tí a rí mi ọ̀fẹ́ fún mọ́sálásí lówó ọ̀fẹ́ fún ilé tó lówó ọ̀fẹ́ fún àbá lówó ọ̀fẹ́ fún àwọn sílẹ̀tì lówó o sì lè transfer rẹ̀ fún wọn lórí tẹ́sì rẹ̀ wọ́n ní wọ́n kọ́kọ́ wọ́n gbé wá sí náírà náà wọ́n mọ́ lójú àwọn ọ̀rọ̀ ọ̀yẹ̀ wọn rí ọ̀rọ̀ nígbà tí ìdílé ní ẹyẹ kátílẹ́tì wọn àbí wọn gba ọkọyà owó lọ́wọ́ ti wà nílẹ̀ ẹjọ ẹwà fún ten thousand máa transfer sí ní bẹ́ẹ̀ tó àwọn ọ̀nà ten thousand lójú agbo ten thousand tó dé transfer sẹ́yìn lẹ́nu lè gbọ́ tí ó dé ìbàdà sẹ́ńtọ̀ bá transfer tó dé yẹn gidi ó ti wá di ibi mo fẹ́ nà lójú ẹ pé àwọn àtàkùn yàrá wa báyìí orí ìdílé tàbí lọ́wọ́.

kì í sí bàdà ló ń bẹ̀rẹ̀ agbọ̀ ní ẹbí lọ́ọ̀nù wọ́n fa agbọ̀ lọ wọ́n náà wọ́n á sanwó agbọ̀ sòkúdọ̀bẹ̀ sòkúdọ̀bẹ̀ kì í sí bàdà àfẹ́jìdẹ́ǹtì lórí ìnáwó pẹ́ẹ́fẹ́ sọ̀rọ̀ ló kọ́ ẹfẹ́ sinmi lọ ilé ọkọ ẹfẹ́ fẹ́yàwó fọ́mọ máríìdì. ṣé abdulaziz bin bàbá ọkùnrin ọlọ ẹ lọ rẹ lórí bẹ́ẹ̀ kọmẹǹtì rẹ lórí wàlímọtò nìkà wàlímà tí a ń gbọ́ wàlímà ìrẹ́ bá ti gbọ́ ìfọ́hùn yẹn ló jẹ lórí pé mo fẹ́ yàwó nítòpínlẹ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà wọ́n ti ṣe kọjá ni yorùbá ti gbé kọjá gbogbo yẹn àtẹ́ńtìfì yorùbá náà òtìdí sí àríyìn agbọ́n ló ká máa lọ gba ilé lọ́wọ́ ẹ̀ tí èdè mùsùlùmí ọ̀rùn lọ́wọ́ ẹ̀ tí èdè mùsùlùmí lówó gidi half a million one million one point two two million lọ́wọ́ ẹ̀ tí èdè mùsùlùmí tí ó tún fi ṣe ìrànlọ́wọ́ lórí ẹ̀sìn rẹ̀ nítorí pé abẹ́ ìdẹ̀sí àríyìn lórí ọ̀rọ̀ báyìí ọkọ àtìyàwó gan-an tẹ́ bá wù wọ́n tí wọ́n bá lè fún wọn ní one point two million àbí two million inú ó dùn lẹ́yìn márèjì gba ẹ̀kẹ́ ẹ̀jẹ̀ àti márèjì wa mọ́sálásí táwọn sálábùsẹ̀ máa ń ṣe ìdáwà àti gba ọ́ọ̀lù yìí ẹgbà àjọ àgbèrè wọn wọ́n ti fún tọ́ ọmọ rẹ̀ já pú ọwọ́ ọmọ rẹ̀ ní wá mílíọ̀n lọ́wọ́ ó sì bẹ̀ ná over one million lórí fún ìfẹ́ ti má rí gbìyànjú ẹwọ́ ti kéje wá sí wọn mùsùlùmí náà sì fẹ́ ẹni mẹ́sàn-án kíkọ́ ọlọ́run ní dùn yẹn ládàá rẹ̀ ládàá rẹ̀ àrígbà lórí owó agbọ̀ burúkú kọ̀ náwó pé àwọn èèyàn wọ́n wà jẹun wọ́n kí ọ wọ́n sì ló ń jẹjẹ ọdún ọ̀sẹ̀ ojú àná lọ yorùbá lọ máa sọ ọ̀sán forty thousand fifty ìpele ìpele tí ẹ ọba ti lówó lọ́sùn ló ti gbà wọn máa dojúlé kó lé o àtúntà amúfúyàwó rẹ o kí ló dé tilẹ̀ tó bá dìde lé. tí wọ́n bá ti mú dọ́dọ̀ mìíràn pé kẹ́ tó mú ọjọ́ rẹ̀ àwúlé bí jí mọ́ra ìyàwó kalẹ̀ máa kàn gbé wọn jọ máa rí jù yẹn ní òrì bàbá rẹ̀ ní máa ń sọ yìí bóòlù sọ pé ilé bàbá lè mẹ́wàá ní sọ̀rọ̀ tí kálukú wọn máa sọ aṣọ mẹ́wàá yẹn ra ọ̀ bá tún lè mẹ́wàá ní oṣù <laughs> ìnáwó tá a bá ná lórí tọlọ́run lójúkànnà tọlọ́run ìní kan lọ́jọ́ ìbáàdà ìjọba lé lórí ẹ̀kẹ́sẹ̀ ìbáàdà ọlọ́run jù wá ọlọ́run kó sànù wá ìbáàdà ẹlẹ́ẹ̀karùn-ún nítorí àsìkò onáà ní pé ń ta pé ní ìbáàdà kùtà interaction kọjá pé a máa sọ ìdàgbọ́ ọ̀tọ̀ náà lórí ẹ̀ nínú ẹ̀ náà ní kìí ibi tá a bá òṣèlú dé tá a bá lé ayé dé ọyọ táwọn tí wọn bá ní làákà ìfihàn jẹni rẹ ọyọ kí wọn dá jókòó fún wọn ronú tí wọn sì lọ sínú pálíkì tí wọn sì mójú kànáà wọlé àwọn òfin lò wọn táwọn náà máa dáadáa kúdà ẹsẹ catholic policy ẹsẹ lè kú àìmọ̀ yé èèyàn ní wàhálà ẹyin tẹ ẹ sì champion kìíní ìtẹsí lágbára lórí ẹ kò sí ṣòro gbèsè ayé bóyá ẹlòmíín lo ọdún kan bóyá ó lè mọ tààlà mẹ́ torí kó tó rọrọ̀ táyé transfer ní kùlà transfer ní kùlà ọmọ tí àwọn wọn bá rí káàkiri ní bíi àwọn ń ṣépè ọ ọdún ọba ti ní twenty net two hundred naira lọ́wọ́ nìkan alágbèéwò lọ fẹ́ fún ndí wọn náà kó mi bàbá ẹ máa ràn mí lé mọ̀ èèyàn ìkẹ́díwọ́ lágbára mú títẹ́ ohun bẹ́ẹ̀ kì í bá yọjú ìjẹjáwá yọjú sí ọ owó mọ́sálásí ní ọ́sùn di wàhálà owó mọ́sálásí èèyàn kà bá tẹ̀sí mọ́sálásí ìbẹ̀rẹ̀ mọ́ fún múra ilé báyìí mọ́sálásí ó náà tó ti wàhálà torí bọ́ bá ti wò náà ó ti ah, <laughs> ń lọ tán <laughs> ń bẹ̀wò ọlọ́mbà wa dá iye wọn padà lọ síbi àkóṣùdù pẹ̀lú húdà ọ̀nà mọ̀ tọ́lọ́n tí wọ́n fi sàánú tálákà. afẹ́dìbò kan ojú kan náà ló fẹ́ ẹ̀dá ọlọ́dà ọkọ̀ bá yí padà wọ̀. gbogbo interactions yẹn ọgbẹ́ ọmọ jẹ́ torí tọ́lọ́n torí ẹ̀ la sọ pé tẹ̀ka rẹ kó sì lù kókó nù ìbádà àwọn àfọ́ ọmọ sọ ẹgbà bá ti wà corrupted tọ́kàn rẹ̀ ti wà corrupted nítorí òṣèlú ó ti wà corrupted nítorí òṣèlú ọmọ bá jẹ náà lọ ọyọ bọ́ lọ́nbẹ̀ bó bá jẹ́ pẹ́lẹ́ yàrá ìyá lọ fẹ́ẹ́ fi máa ṣe ń so ojú kòkòrò inú kó o bí àbùkátà lọ́jọ́ ẹnìkan lọ́wọ́ tẹ̀ka máa ṣe ń so ìgbà mélòó ni. á kụrụ lórí ìwé pé àwọn fún ti wá lọ àwọn lọ díẹ̀ díẹ̀ rìn àmì òtù dìde mọ̀dá bá kiri ọ̀tá mọ́ńtáǹtì ìjọ ọjà ìkọ́lé ìgbàdé máa lọ yọ̀ tọ́wọ́ àti ẹ̀mọ́ ẹ̀wá pé mi rí rí mọ̀nà ó ti múra ìwé nígbà ìjàmbá wa bẹ́ẹ̀ láti máa dáàmú nígbà wọn wá ti ń tí wọn ti ń há PVC permanent voters card ìgbà yẹn lẹ́sìn encourage àwọn ọmọ mùsùlùmí kí wọ́n sì lọ mọ̀ ọ̀gbà ìmá kí wọ́n lọ mọ̀ ọ̀gbà ìmá ìtí wọ́n ń ṣe ní nọ́ọ̀tì nìyẹn jẹ́ fún mi sáwọ̀ ìbò wọ́n dì ń tipátipá lẹ́sìn nílùú Nàìjíríà wọ́n dé wọ́n jà ọmọ wọn kódà kọmọ ta gúgú kọmọ tẹ̀pà kọmọ tàbọ́sà èdè wọn wọ́n ti fi sọ fún wọn bẹ́ẹ̀ ní làágbò mùsùlùmí náà gbọ́dọ̀ ṣe nílẹ̀ yìí nígbà tí wọ́n bá ń gbé àwa ní minority táwọn tí ń gbọ́ sórí ìjọba ń tò pọ̀ sáà minority mọ̀ àbá mi jọrí jù bẹ́ẹ̀ lọ nígbà àwọn ti sensors lásìkò Babangida àwọn yẹn criticize ẹ̀kọ́ ti ó ti fi favour north nígbà wọn pàmò lọ́wọ́ lórí ìjọba wọn ka Lagos mọ gbàgbé ibi wọn kéde fún Lagos àwọn ẹgbẹ́ aaa ah, ìgbé iṣẹ́ ìmọ̀ká ìmọ̀ kéré from Lagos níbi sensors ṣùgbọ́n ń bọ̀ jẹ́ pé kí ni mo ò lè fún wèrè lọ́kọ́ kó wá mọ̀ kókó sọ́dọ̀ ara rẹ̀ ọ̀dọ̀ ara rẹ̀ náà ló rò kó sí ọba ti mọ́kọ́lọ́ tábálà mùsùlùmí ládórí léèkì ìbàdàn a gbọ́dọ̀ lọ gba pdp lásìkò rẹ̀ káti kọ́ àwọn ọmọ wa pé ẹ̀sìn ní kọ́ sáájú lórí anything ẹgbẹ́ orí òṣè ìní ọmọṣẹ́ pc ìní ọmọṣẹ́ pdp náà ṣe ń sọ ṣàkọ́ọ̀dù ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n jẹ́ má ti já ibi tí mùsùlùmí bá ń lọ ibẹ̀ ni ẹsẹ̀ ká torí pé tá a bá wò pé ta ló ní ọ̀rọ̀ nínú ìlú ìjọba ni individual ló ní ọ̀rọ̀ tó ìjọba èyí tí wọn fojú rí bẹ́ẹ̀ ẹ̀ tó wà nínú ilẹ̀ ẹ̀fẹ̀ nínú ọba jákẹ́ bá tún sí lọ́jọ́ iwájú ẹ̀bà àwọn jẹ́bà lójọba náà ni wọ́n máa nà. nínú àwọn bá ti kó èèyàn ṣiṣẹ́ lọ́sùn lóṣù àwọn jẹ́ wà níjọba náà ni wọ́n máa kó èèyàn ṣiṣẹ́ o àìtètè kàwé àwọn bàbá wa àtàìtètè rán èèyàn síbi ìwé ńlọ́fà láfíìsì ilé ìdàní lóòótọ́ ìfẹ́tẹ́rìà nìbàdàn kó tó rí mùsùlùmí kan ó ti yẹ kí èdè mùsùlùmí ẹ̀fà kó tó rí mùsùlùmí ẹ̀yọ kan ó ti yẹ kí èdè mùsùlùmí ibi tó bá ti kó jọ tó lórí mùsùlùmí ọgbọ̀n ọmọ pé kí wọ́n you talk in hundreds ìjọba ti rí pòfẹ́sọ̀ kan ó gbọ́sẹ̀ mẹ́wàá ń tẹ̀lé ìjọba ti rí mùsùlùmí pòfẹ́sọ̀ mẹ́wàá ó nìkan wá tẹ̀lé ọdún ọdún àmọ́ wọ́n máa ti kọ́ síkì ní ní yunifásitì including university life tí wọ́n mọ̀ wá rí kọ́ọ̀sì fún wa pé kọ́ọ̀sì tó mọ̀ ìpè olè kan lọ mọ̀ rí àwọn mùsùlùmí bẹ́ẹ̀ wọ́n lè jẹ́ mọ́kànlá wọ́n lè jẹ́ táàtì ńgbà wọ́n lè jẹ́ twenty nine tó máa dọ́gbọ́n pàtì nínú ẹgbẹ́ ìṣe mùsùlùmí tó fẹ́ kọ́ọ̀sì mi wọ́n ti lọ́gbọ́n máa pàṣẹ sí ìgbàlẹ̀ kan. àbí ẹ̀kọ́ ni sọ nígbà wọn wà ń bẹ̀ nígbà tí wọ́n ti kí ni yẹn wà bẹ̀. látijọ́ tí mo ti wà ní factor valley two thousand kìíní two thousand ten kò sígbà tí department ní secretary tí ò jẹ́ christian muslim náà wá o ṣùgbọ́n muslim lè yọ kàn mọ́rán sí báyìí àfihàn tó yẹ táàkì ìsọjẹ́ mùsùlùmí gbogbo yòókù kẹfẹ́ ni recent one ní ìsìn yìí christian méjì yìí àwọn ọ̀gá wa inú wọn ò ní dùn o àwọn náà dẹ̀ máa ṣiṣẹ́ oṣù náà agbára òun ò débi ọmọlúwọ àti lóde ẹ̀tì ẹ̀dá làlódì mùsùlùmí kan ṣe lọ́ba fi ajẹ́ pé christian ní secretary kéṣẹ́ni ní mẹ́sẹ́ńgà ọlọ́mọdé wọn fún ẹni jọ pààyàn àwùjọ ọmọdégbè fún yàrá lọ́jọ́ wájú àwọn náà gbá àwọn lẹ́ràn lómi àwọn lẹ́ràn lóúnjẹ àwọn òbí oúnjẹ ọ̀fíṣẹ́ àwà ibi tí mò ń lọ ní pé kájára wa gbà kìí ṣe jọ́ ọ̀dà máa wá àdà á dà àwọn ọmọ wa wọ́n pọ̀ jáǹtì rẹ̀ rẹ̀ ní lájẹ́ ní Nàìjíríà even in Oyo State, even in Ibadan. Number of things reflect PVC ẹlọ́gbà kó tó tásìkò bò. Tọ́ba ìsì ìtẹ́rù àsìkò bá a súnmọ́, ẹ jẹ́ kẹ́rin yóò ti for tó dásìkò bò. Ara àwọn tí ó dẹ̀bíyèsí o, ẹ mọ̀ wọ́rù, ọlọ́wọ́ san wọ́n lẹ́sàn wọn. Bó láti wá jẹ Western region tá a wà yìí, kọ̀ wá sí gọ́fìnà kankan tó jẹ́ mùsùlùmí. Ṣé àwa ní Ibo? ẹ̀dá láàrin ilẹ̀ ìlú ilẹ̀ tó wá ti ní mọ́sálásì kan tó bá fẹ́ kí jímọ̀ gẹ́ nìkan sọ fún mi ó ní one thousand five hundred láti ní ilẹ̀ bíbọ̀ tó bá fẹ́ lọ kí jímọ̀ tó ní gbé jímọ̀ bílẹ̀ one thousand five hundred tó mọ̀ bí wọ́pọ̀ lọ. jímọ̀ lẹ́tẹ̀ á fẹ́ fẹ́rí gómìnà ìṣèlú ó mẹ́ south southern part of Nigeria kọ̀ àdúgbò mi àti gbọ́dọ̀ sòkó ara lọ sókè lẹ́kọ̀ọ́ àmọ́ rí mi méjì ṣùgbọ́n bó ní ó ṣe change àsìkò kan bẹ̀rẹ̀ tó bí kọjá pé gbogbo state márùn ta kọ́kọ́ ní tẹ́lẹ̀ ìgbọ́jẹ́ tó christian yọkan lọ́wọ́ àmì ọdún ṣùgbọ́n ní àwọn mẹ́rin ìlú lẹ́ni abẹ́ẹ̀kọ́ àwọn náà ní láti tọ́jú sí táwọn sún lọ ní àwọn náà lọ tọ́jú sí tí wọn pé táwọn sún lọ ní tó ń jẹ́ ìyẹ́pẹ́ mùsùlùmí ọbẹ̀ ọbẹ̀ náà ní o kì í mùsùlùmí sáà sáà o

so kọ́rọ̀ mọ́kọ́ jù ìbáàdì tó wá parí ẹ̀ náà ni ìbáàdà pẹ̀lúbíyà lọ́jọ́ ẹlẹ́kẹfà ìlàgbìlẹ̀ sọ́lọ́ ìgbára lọ́lọ́n nífẹ̀ ọlọ́run ìyọnu sí tọ́lọ́n bá ti lóríṣiríṣi ni lọ́wọ́ lu ọ̀pọ̀lọpọ̀ àsìkò sí ní èsì so ibi tá a bẹ́ẹ̀ wọn bá ti agbẹ́ ìtọ́lọ́n jẹ́ tó wù fún wọ́n ti ọlọ́run náà bísí اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت بارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل لا يذل من واليت ولا يعز من عاديت تبارك ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله اللهم اجعل الحمد لله على كل حال ونعوذ, بالله ونعوذ به من عذاب النار اللهم اجعل القرآن العظيم ربي قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا به ما نسينا إنك أنت السميع العليم ربنا عنا ولا تعين علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تنكر علينا واجنا واستر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك متواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا واجب دعوتنا